ní ẹbí kò sẹ́lómìbomi any small thing ẹ̀yin náà ni máa ń pè tí máa tí máa ń fọ̀rọ̀ lọ tẹ̀dẹ̀ máa ń advice mi dáadáa torí mi ò mi ò rí nírì ọmọdé alright now there is no doubt that I miss your mother. I miss her. I miss my wife a lot, a great deal, and <sighs> I, I am thinking of having a wife. kí n mú obìnrin a sínú stepmother. fún yín tá a máa ṣèyàwó fèmí so that a lè máa tọ́jú yín a máa tọ́jú ilé a lè máa tọ́jú èmi náà because mo realize pé tí ìwọ bá jáde lọ tábúrò ẹ̀ náà lọ sí school èmi nìkan ló máa ń kónú lé tí wọ́n máa ṣe yóró yóró and from my knowledge of life kò wá healthy kí o máa dá wà máa dá sọ kó máa dá sùn kó ṣe gbogbo nǹkan loneliness can kill so mo wá ní kí n tó gbé ìgbésẹ̀ kankan lórí ọ̀rọ̀ yìí kí n fi lọ ẹ̀yìn ọmọ mi méjèèjì tí mo nígbà pé ẹ close mọ́ mi jù tí mi ò dẹ̀ lè eh, da opinion yín nù so I I need your opinions on this. Daddy. Yọ̀mí actually èmi gan ti ń expect irú jókòó báyìí. ṣe rí to tó bá ní ẹ to tó kó ní tọ̀hún wá jáde ẹ ti try gan. ṣe mo wà support pẹ̀lú àìdí ayé ẹ̀ inú mi dẹ̀ dùn sí gan. Daddy. Yeah. Ah! Daddy, ibi tí ó bá yẹ kéèyàn ti bá ọgbọ́n tó bá bá àgàn bí o máa dùn yàn gan ọlọ́run ah ẹ̀gbọ́n mi òkòlò bí ti bá ilẹ̀ ẹ̀ lọ́pọ̀lọ́ ara dáàdì ẹ̀yin bá lọ́rọ̀ jàre dáàdì mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín irú oríṣi ọmọ mélòó èèyàn máa ń tọrọ gan nílé ayé. mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run fún mi ní ọkùnrin ó dẹ̀ fún mi níwọ náà tó jó obìnrin mo dúpẹ́. fine dáàdì ọlọ́run fún yín ní ọmọkùnrin ó fún yín lọ́mọbìnrin ọlọ́run fi ẹ̀gbọ́n mi ta yín lọ́rẹ ó fi èmi gan jíǹkì yín dádì ẹ jọ̀ọ́ ṣe tún wà kẹta ọmọ ni dádì èmi bá bẹ̀yìn pé kẹ́ má fẹ́ obìnrin kankan sínú ilé nítorí tẹ́ bá fẹ́ wá sínú ilé kò ní lè jẹ́ kárìn sọ́tún kò ní lè jẹ́ kárìn sòsì tàbá gbígbá láàmú pé tàbá gbà wàhálà mọ̀ pé kárìn sí bíbá ẹ̀kọ́ sọ pé bá ṣe rìn sílé bàbá wọn láìkẹ́ adigun káwa náà má rojú rere yín mọ́ dádì èmi ìbá bẹ̀yìn pé kẹ́ ẹ torí ọlọ́run fa pé kẹ́ ẹ jọ kẹ́ má fẹ̀yìn wá sínú ilé nítorí gbogbo nǹkan tẹ̀yìn àti mọ́mí ti fi ojú àárọ̀ yìí ṣe kí ọkọ má kàn dé lójijì ó dẹ̀ ba gbogbo ẹ̀ jẹ́ ẹ jọ dáàdì. Shut up. Shut up. Shut up. ẹ wò dáàdì ṣe rí loneliness tẹ̀ ń wo yẹn ó máa ń pààyàn advice kan ṣoṣo tó mi máa fún yín ni pé ẹ fẹ́ ìyàwó ẹ wá dúró léèwé tóbitó yìí tèmi bá jáde lóòótọ́ táàbùrò mi padà sí skul ṣé fẹ́ lọ pé síkírẹ́tì lẹ́nu ọ̀dọ́ máa bá ṣe rí ni àbí fẹ́ gbọ́ ọmọ ọ̀dọ̀ tí wọ́n bá sọ. ó tó fún wọn ọmọ yẹn náà tó fún wọn. mo appreciate opinions ẹ̀yin méjèèjì.